àti fún wa ní oore ọ̀fẹ́ láti lè ṣe àyẹ̀wò ìyàtọ̀ tí ń bẹ láàrin ìpè àti ẹ̀bùn. A sì rí wípé nígbà tá a ṣàlàyé ọ̀rọ̀ yẹn délẹ̀, a rí i pé a ti ó ti wáyé wa pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ní àwọn ní ìpè, ẹ̀bùn náà ní, wọn ní ìpè. Mo rí comment tí bọ̀dá kan ní kí n ṣe presentation yẹn ní English but this page is a dialect page. Maybe one of those days I will bring one of our apostles to come and dissect it in English for us ṣó yé wa because kò sí mo ṣe fẹ́ interpret the the the presentation is over twenty five minutes so tí n ní kí interpret ẹ̀ ní English nísìn kò lè wá word for word so let's take it that way no our page is a dialect page now we have been able to make a discrepancy between ẹ̀bùn àti ìpè àti ìgbàlà ìgbàlà dá dúró lọ́tọ̀ ìgbàlà ní passport to heaven ẹni tí ò bá ní gbàlà Jésù sọ pé sanwó ẹgbẹ́ ẹni tí ò bá láì jẹ́ pé a èèyàn bì kò ní déjọba ọ̀run ìyẹn clear ó wà crystal clear. So àwa ti wá rí wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ní àwọn ní ìpè ìpè ìpè they just have gifts. Unfortunately Ọlọ́run the way bí Ọlọ́run ṣe ṣètò ẹ̀bùn Ọlọ́run fẹ́ kí ẹ̀bùn kó máa function lábẹ́ ìpè ni lábẹ́ ìpè ẹni tí Ọlọ́run bá pè bóyá office of a pastor office of evangelist ìpè nìyẹn ẹni yẹn ò lè dá ṣe Nígbà tí ìpè bá dájú, àwọn àgùntàn tí Ọlọ́run ó mọ̀ mú wá sí wá ti jọ́sìn lábẹ́ ẹbẹ̀, a máa jẹ́ àwọn tó ṣe pé Ọlọ́run máa bestowed gift fún wọn. Ẹ má gbàgbé pé àwọn ẹ̀bùn yẹn wọ́n wà fún ìrànlọ́wọ́ ara ẹni. For the profit of with her, to profit with her, that is to profit everybody. Speaking in tongues, interpretation of tongues, faith, working of miracles, healing, word of knowledge, word of wisdom, discerning of spirit, mẹ́sàn-án ni ó wà ní First Corinthians twelve then office náà àti sọ̀hún náà ní Ephesians four ló wà teacher evangelist pastor prophet and apostle ní ní office márààrún adẹ̀ ti jẹ́ kó yé wa wípé office tá a bá pè wá sí ọlọ́run máa equip wa ni tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí tí wọ́n ń sọ wípé àwọn wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ kò sẹ́ni tí ò níṣẹ́ ìránṣẹ́ tá a fi ràn àmọ́ ntọ́ ọba ń ṣe tó dùn mọ́ ọ láti máa ṣe ọ lè sọ díṣẹ́ ìránṣẹ́ pé this is your own ministry òdìgbà téèyàn bá kó ìjọjọ kéèyàn tó ní ministry ẹ wà àwọn tó ní orphanage yẹn is a ministry àwọn tó ń ní foundation yẹn tó bá fi tinútinú ṣe tí ì ṣe pé bá ń torí pé kán lè rí àwọn èèyàn tàn jẹ wá mọ́ dáwó is a ministry o lè lò láti fi jèrè ọkàn láti fi correct ways àwọn èèyàn ministry nìyẹn ẹ wo Barnaba àti Paul the name Barnaba means encourager it's also to encourage ẹ rí i pé nígbà tí wọ́n mú tí Paul tó mú máàkì jáde nígbà tó ń dojú ogun tójú ogun lè máàkì sá padà nígbà tó dijọ́ kejì tí tẹ́ ẹlẹ́ẹ̀kejì tí Paul tó ń padà lọ kò mú kò mú kò mú máàkì dání mọ́ ó nítorí ojo ni bẹ̀bẹ̀ náà was insisting pé kó jẹ́ káwọn mú máàkì dání because òun believe nínú ọlọ́run àti nínú ministry wípé òun máa encourage mark kó mọ̀ bá rẹ̀wẹ̀sì mọ́ ṣùgbọ́n paul wò pé mark tóun wo yìí kọ́mọ̀ tó dójú ọ̀nà kọ́mọ̀ lọ́mọ sojo that is the ministry of barnabas he is an encourager he is to encourage people he is a ministry i was discussing with somebody few years ago pé ẹ̀bùn báwo ni faith ṣe máa jẹ́ ẹ̀bùn ẹ̀mí wípé ṣe bí gbogbo onígbàgbọ́ ló ní faith wọ́n wá ń jẹ́ kó máa yé mi wípé faith as a spiritual gift tó wà nínú ẹ̀bùn mẹ́sẹ̀sán pé ẹni tó bá ní ẹ̀bùn yẹn tí n bá ti bá pàdé rí kò sí bí nǹkan ṣe yí tó ó sì máa máa dúró pé there is no problem mo tẹ̀dí bá rí èèyàn bẹ́ẹ̀ pàdé rí bẹ́ẹ̀ mi mọ̀ pé ẹ̀bùn náà ni mi mọ̀ pé ẹ̀bùn ẹ̀mí ni kéèyàn ní faith pé is an hierarchy now àwọn ẹ̀bùn wọn dúró lọ́tọ̀ àwọn ìpè dúró lọ́tọ̀ a sì ti sọ pé àwa tá a bá ní ẹ̀bùn bóyá word of knowledge word of wisdom a gbọ́dọ̀ wà lọ́ndà tuntun lèjì ni abẹ́ ẹṣẹ́ ìránṣẹ́ láti mọ function ẹ wọ àwọn ìyá tẹ́gbẹ́ ta bá ń pray lọ́wọ́ wọ́n á wọnú ẹ̀mí wọ́n á máa fèdè fọ̀ wọ́n á máa túmọ̀ abẹ́ ẹṣẹ́ ìránṣẹ́ náà wà ìránṣẹ́ ọlọ́run kan ní mínísítà lọ́wọ́ tó kò dìgbà tí ìránṣẹ́ ọlọ́run bá mínísítà kí ìsọtẹ́lẹ̀ tó àsọtẹ́lẹ̀ tó jáde ẹ̀ ń bá lẹ́bùn àsọtẹ́lẹ̀ o kàn lè máa kọjá lọ wájú èèyàn kan kọ́lọ́n kan ò jíṣẹ́ fún ẹ nípa ẹni yẹn kódà ó lè jẹ́ ọ́fíìsì ó lè jẹ́ ibi iṣẹ́ bẹ́ẹ̀ nígbà tí ẹ̀mí tí gbogbo tá a bá péjọ pọ̀ he said where two or three people are gathered I am there tí ẹ̀mí ọlọ́run bá wà láàrin wa prophesy àsọtẹ́lẹ̀ lè jáde bí àsọtẹ́lẹ̀ yẹn ṣe jáde lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ ọlọ́run fún wa ní ẹ̀bùn láti ran iṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ láti ran ìpè lọ́wọ́ ni ẹ̀bùn ó wà láti ran ìpè lọ́wọ́ tá a bá lọ wo first corinthians yẹn tá a wo ibi àwọn ẹ̀bùn ẹ̀mí yẹn chapter twelve chapter thirteen chapter fourteen twelve thirteen fourteen ibẹ̀ ni paul ti sọ̀rọ̀ nípa ẹ̀bùn a rí wípé kò sí iṣẹ́ ìránṣẹ́ tí ò nílò àwọn ẹ̀bùn wọ̀nyí àwọn ẹ̀bùn yìí dẹ̀ wà ìkan ò lè function láìsí kejì ẹ wo speaking in tongues paul ní ẹni tó bá ní ẹ̀bùn fèrèfọ̀ kó pray fún ìtumọ̀ ẹni tó bá tí ò ní méjèèjì ní in combination tó dẹ̀ sì ń fèdè fọ̀ tí ò bá sí ẹni tí ò interpret it becomes a problem ìlà ṣe rí wípé àwọn ẹ̀bùn yìí they are meant for one another pé bí ojú ò lè ṣe ṣe láì rí mú ọwọ́ ò lè dá ṣe láì sí èkejì ẹ̀yà ara wa ò lè dá ṣe láì sí ara wọn Paul sọ pé bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀bùn yẹn ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó rò pé àwọn lè dá jókòó àwọn lè dá dúró lónìí ẹ̀bùn náà ni wọ́n ní ìpè and that is one of the problems ta ní ní body of Christ ìyẹn fún ẹ̀bùn àti clarify yẹn ní ìpè gan ta wá ń sọ pé ọ́fíìsì àwọn ọ́fíìsì yẹn ò lè dá function láì síra wọn ẹni tó bá ní ìpè gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn you will see the charisma in his life ẹ rí àwọn bàbá bàbá nínú iṣẹ́ ìránṣẹ́ nínú nínú olúwa tá a wá gan tá a sí pé iṣẹ́ ṣọ́ọ̀ṣì wọn là ń lọ a gbọ́ bí àwọn tí wọ́n tún jẹ́ ìránṣẹ́ ọlọ́run lábẹ́ wọn gan ṣe ń dìtẹ̀ mọ́ bàbá bàbá is still blessing them bàbá is still praying for them that is a pastor olùṣọ́ àgùntàn tí ó ká àwọn èèyàn jẹ tí ò ní yà wọn kan ní pọ̀sìn kò ní yà wọn kan lọ́tọ̀ even though ó mọ̀ wípé tí wọ́n ń ṣe fún iṣẹ́ ìránṣẹ́ òun kò dáa tó bẹ́ẹ̀ ó gba ọlọ́run gbọ́ pé ọlọ́run tó pè òun yóò gbé òun borí wọn. the pastoral ministry the as pastor the pastoral calling ó máa ń wá pẹ̀lú combination of all other ìpè nínú ìpéjọpọ̀ ìjọ Ọlọ́run á rí olùṣọ́ àgùntàn àwọn yẹn náà máa máa kó àwọn àgùntàn jẹ á rí ẹni tó jẹ́ ajínrere evangelist á rí apostle á rí prophet á rí teacher each of them ló ní iṣẹ́ wọn ló ní iṣẹ́ ìránṣẹ́ wọn ló ní ministry wọn tẹ́ ẹ bá ti dé ibì kan tó ṣe pé nìkan náà prophet òun náà tíṣà òun náà lẹ́yìn apostle òun náà ni ẹmu evangelist òun that is a scam scam nìyẹn kò sí ẹni tó wà tí ò ní one or two of these offices ṣùgbọ́n kan máa supersede kejì àwọn bàbá bàbá tó ń jẹ́ senior ìránṣẹ́ ọlọ́run tó ń jẹ́ senior pastors they can speak as a prophet once in a while they can go to the missions field they can evangelize they can work as apostle tẹ́ bá wo ìṣe àwọn apostoli ẹ rí wípé àwọn apostle ìṣe wọn wọ́n máa ń see to the welfare of people spiritual welfare material welfare health welfare nínú ìṣe àwọn apostle ibẹ̀ láti rí pé ẹni tó bá sick wọ́n á gbé wá àwọn èèyàn wọ́n á gbé sí àárín àwọn èèyàn àwọn èèyàn á pray fún he said is there anyone that is sick among you let the elders pray for him he said the prayer of faith shall heal the sick iṣẹ́ àwọn àpọ́sù tá a bá mú àwọn ọ́fíìsì sílẹ̀ ẹyọ kọ̀ọ̀kan tá a bá ní a fẹ́ máa ṣe stọ́dì lórí ẹ̀ láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tá à ń ṣe ń dojúmọ́ a mọ́ ti parí rẹ̀ each of these offices bẹ́ẹ̀ wọn èyí dá function ẹni tí ọlọ́run bá pè fún to be a pastor God will send you evangelist God will send you prophet God will send you teacher àwọn prophet normal they see for the ministry àwọn náà máa ń jẹ́ aríran náà máa ń sọ tẹ́lẹ̀ fún iṣẹ́ ìránṣẹ́ kì í sì ṣe nípa ara tiwọn ṣùgbọ́n nípa ti ẹ̀mí so kò sí ministry tẹ́ ẹ dé tí àwọn five folds of offices yẹn ò ní farahàn fáìn èèyàn lè lọ ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀lì èèyàn lè lọ bible school ìfá àwọn ministry kan wà tẹ́ pé tó o bá jáde ní bible school wọn o lè minister in any of their congregation you have to pass through their course you have to pass through their school kó tó lè minister bẹ́ẹ̀ either as a prophet or as a teacher or as evangelist or as a kó tó wà ní payroll wọn you have to graduate from their school so that àwọn ẹ̀kọ́ tó yẹ kéèyàn kọ́ èèyàn á lè kọ́ ẹ rí àwọn ìránṣẹ́ ọlọ́run míì tó á ní pastor the way they talk you you see you see a lot of things and you wonder ẹlòmíì wà tó ní ìpè ṣùgbọ́n tí ò tí go through ti college àti ẹ̀gbọ́ pé ẹ̀bùn kì í ṣe ń tọ́ lè dá lò fúnra yẹn ìwọ tó bá ní ẹ̀bùn tó kàn lọ interpret ẹ̀ sí ìpè tó wá kó àwọn èèyàn jọ ọlọ́mọdé oṣù wọn lọ́nà is a gift you have not a call. bẹ́ẹ̀ fún ẹni tó sọ wípé òkè ẹni tó wá torí mo rí ní comment section tẹ́ bá lọ comment section first video yẹn ẹni yẹn sọ pé òkè ẹni tó wá ní gift tí ò ríbi tó ti máa lo gift yẹn kọ́ kò sí bó ṣe ní ríbi tó ti lo gift tó o bá wà níbì kan tí wọn ò bóyá logistic kan ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara when we relate we have issues or bóyá you relocated therefore o lórí ọ̀fẹ́ àti wà ń bẹ̀ mọ́ ọ̀kan náà ni Jésù kò síbi tó lè ti jọ́sìn fún Ọlọ́run kí ẹ̀bùn rẹ lè wúlò a dẹ̀ understand the fact wípé torí mo rí bọ̀dá kan tó wá DM tó ní ṣé mo mọ̀ pé nítorí wípé pé àwọn congregation míì wà tí wọn kì í fààyè gba manifestation of the gift of the spirit pé àwọn like presentation yẹn gan pé is a very correct and good one pé and good one pé bẹ́ẹ̀ àwọn tí wọn èé fààyè gbà ńkọ́ àwọn tí wọn èé fààyè gbà á lè rí wọn bú nítorí àwọn èèyàn ti bastardize ẹ̀ speaking in tongues nísìn wọn ti ń kọ́ a lọ train wọn kọ́ wọn ṣe ń speak in tongues nítorí ìyẹn ni àwọn kan náà ṣe wò pé lọ́ńdà ọgbọ́n ọgbọ́n wọn wọn encourage ẹ̀bùn ẹ̀mí pé kéèyàn máa manifest they, they don't encourage it mi ò dẹ̀ rí wọn bú because fake ti pọ̀ ju original lọ nísìn ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa báyìí ni olúwa wí báwo ló ṣe fẹ́ mọ̀ pé olúwa ò wí àìmọye àwọn tán ti fi ìran rírí àsọtẹ́lẹ̀ tán ti fi bàláyé jẹ́ àìmọye ilé tán ti fi túká so tó bá mọ̀ wípé èmi náà ti wà nínú nínú ìjọ rí tẹ́ pé ìjọ yẹn mo dẹ̀ pẹ́ ń bẹ̀ gan but wọn ò encourage pé a manifest ẹ̀bùn ẹ̀mí àwọn tó bá ní ẹ̀bùn ẹ̀mí nírú àwọn congregation yẹn kí níyàn á dormant ni kì í ṣe pé yóò lọ ọlọ́run èé gba ń tọ́ba fún yàn Bible says the gift of God is without repentance you don't God will not God will not change your mind he, will not change his mind to remove what he has given you yàtọ̀ fún àwọn exceptional cases bí ó lè dormant ẹni yẹn lè lọ ọbọ míì tó ti kíní yẹn ti wà encouraged o ò lè torí pé bóyá o ní ẹ̀bùn o dẹ̀ mọ̀ pé ẹ̀bùn ló ní kò ń ṣe ìpè kó wá níbi àtòrí congregation tó wà wọn kì ń encourage ẹ̀ kó wá lọ lọ dádúró wá bẹ̀rẹ̀ ministry ọlọ́mọdé ò ṣe ra rẹ̀ now even ìpè gan ò yí dá dúró ìpè máa ń function together imagine congregation tẹ́ pé pastor nìkan la ní àní evangelist àwọn òwò náà máa pe àwọn èèyàn wánú agbo ìgbàlà àní teacher àwọn òwò náà máa máa ṣe Sunday school Bible study àwọn náà mo máa teach àní àwọn apostle to that, that will be seen into the welfare of people àní àwọn prophet tó máa máa prophesy tó máa máa see vision for the ministry èèyàn máa máa wà èèyàn máa irú irú irú ministry yẹn wọ́n máa lack behind so gbogbo àwọn offices yẹn I understand pé èèyàn kan lè ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ò lè manifest gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ò lè supersede ìkan ló máa supersede tàbí méjìlá supersede àwọn yòókù you need the other ones tó máa wà ní all other offices tó jẹ́ pé n tó supersede ti ẹ yẹn kò ní supersede tiwọn if you a pastor you need someone who will be an evangelist the father, that kò jẹ́ pastor kò mí wípé o ò ní charisma evangelist but olùṣọ́ àgùntàn ńlá pè ẹ́ sí inú ìjọ lọ́mọ wà tọ́mọ kó àwọn èèyàn jẹ àwọn tí gift evangelist ti wọn tó supersede ti pastoral àwọn yẹn ni wọ́n lọ pe àwọn ènìyàn wá sí inú agbo ìgbàlà tí ìwọ máa máa nọ́jọ́ wọn tí àwọn teacher máa máa kọ́ wọn and everything will come to a stage that the saints will be perfected bible says all of these are for the perfection of the saints one of the problem in the body of christ today is that we are not humble we are so prideful everybody wants to be a GO everybody wants to be a pastor The bá rà àwọn bro ta àwọn brothers in the lord ńgbà yẹn tó bá ti ń ṣe pé bóyá ń lead the prayer tó bá tó bá speak in tongues See anybody bá sọ fún wọn pé ah bro lágbájá you are gifted o very soon now you become a pastor wọn máa reject ẹ straight pé no i am not a pastor i am just a christian who is spirit filled because àwọn brọ́dà yẹn wọ́n understand yẹ pé ẹ̀bùn làwọn ní kì í ṣe ìpè we understand the fact that many of our brothers yẹn sìn they are now in the ministry and we are happy for them because láti kékeré ni wọ́n ti wọ́n ti groom ara wọn in the Lord tó dẹ̀ wà lábẹ́ tutọ́ lèjì so ẹni tó lòun wòólì wòólì tó bá fẹ́ function ní office of a wòólì òun náà nídìí ẹ̀kọ́ náà àwọn ọ́fíìsì yẹn ìkan ò sí ní ọ̀kan àwọn míì máa ní erroneous belief pé apostle ó sí ní ọgbogbo ẹ̀ nígbà tí Jésù dé tó fún wa ní ọ́fíìsì márùn apostle teacher prophet evangelist pastor báwo ni ìkan ṣe wá sí ní ọ̀kejì everything is the same thing ṣùgbọ́n ọjọ́ orí experience ìmọ̀ téèyàn bá ní ìmọ̀ mú wa bọ̀wọ̀ fún àwọn àgbà ni nítorí wípé wọ́n ti pẹ́ ń bẹ̀ nu iṣẹ́ ìránṣẹ́ kò míì pé apostle àbí prophet ó senior teacher bákan náà ni according to the measure of faith now fún ìpè ìpè gan ò lè dá dúró that is the reason why èmi máa ń believe pé àwọn tó máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tó ọlọ́run tó máa ná àwọn solicit fún support kò sí nǹkan tó burú ń bẹ̀ kì í ṣe nǹkan téèyàn lè dá ṣe tẹ bá rí àwọn bàbá bàbá tíṣẹ́ ìránṣẹ́ wọn ti tóbi ń sìn ẹ lọ wo bọ́n ṣe bẹ̀rẹ̀ ṣùgbọ́n èmi máa ń bìlífù pé nǹkan tí ọlọ́run bá pèèyàn sí kò dìgbà téèyàn bá di nuisance ẹni tó bá fẹ́ sọ̀pọ́ọ̀tì á wá bóyá òun kọ́ ilé ìjọsìn ni people that ọlọ́run fún rẹ̀ lámú àwọn èèyàn wá torí òun ló máa rán ẹ òun ló tún máa bẹ́ ẹ ṣe ìṣọkùnrin ìṣobìnrin ẹ ra àwọn ìyá ìyá tán láwọn wà nù iṣẹ́ ìránṣẹ́ àwọn wà nù ministry ẹlòmíà máa solicit fún help wàá dẹ̀ ti rí i pé ẹni yóò ready láti help you still keep on going there bí ìgbà tí èèyàn bá ń téèyàn bá ń bí èèyàn bá ń dín ọlọ́run kù ni so i want to believe that all of these things are things that are straightforward tó pé ó wà clearly written bẹ́ẹ̀lì sì pé ó sì pé ó tún pé lẹ́ẹ̀kan sí i ó ní ó ní ká máa confess ẹ̀bùn ẹ̀mí tá a bá ní ẹ̀bùn let us be under tutelage mi ìrúlà ò tún fàtì wípé àwọn míì wà tó ṣe lé pé wọ́n lè dá ẹ fẹ́ dìtẹ̀ mọ́ èèyàn níbi tí ìyẹn lẹ́ran ara bá ń gbé pàápàá jùlọ àwa obìnrin mo sọ fún wa nínú fídíò àkọ́kọ́ yẹn mo ní woman kan wà tó yẹ kó máa ń speak in tongues ó dẹ̀ máa interpret ó máa ń prophesy gan ìjà dédé ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó pastor ministry ibi tó wà instead tó yẹ kó wá bòmíì lọ ti jọ́sìn fún ọlọ́run ìjọ ló lọ dálẹ̀ and it becomes a problem it became a problem to her because àpèsè iṣẹ́ ìránṣẹ́ yẹn abẹ́ tutelage ló wà ẹ̀bùn máa ń function lábẹ́ ìpè ni abẹ́ ìpè ló máa wà it doesn't make you inferior it doesn't make you inferior ọlọ́run ò fún wa ní ẹ̀bùn láti máa dá operate láìsí lábẹ́ ìpè àwọn tí wọ́n ní ẹ̀bùn ìfèdèfọ̀ ẹ̀bùn ìtumọ̀ ìmẹ̀mí yàtọ̀ eh, eh, eh, faith healing and all of these things báwo la ṣe ń rí àwọn nǹkan yẹn tí ń farahàn ṣé bí torán wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ tẹ́nìkan bá mínísítà ló wọ́n sìn yìí yìí tẹ́nìkan dẹ̀ bẹ̀rẹ̀ sí ní speak word of knowledge word of wisdom tó ń speak ẹ̀ jáde ẹni tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ yẹn abẹ́ iṣẹ́ ìránṣẹ́ yẹn ni àwọn àsọtẹ́lẹ̀ ti ń jáde you can't you, you can't say you are need anybody you have to be able to know that all of these, these gifts are needed ọ́fíìsì eh, gan bí mo ṣe sọ kò lè dá ọ̀pẹ́rẹ́tì you need people dáàsọ ẹ bá rí àwọn church correct setting kò lè jẹ́ pastor nìkan ní ọmọ oversee we can have overseer we can have general overseer but we will have evangelist Five fivefold ṣe máa pé àwọn ministry míì tó ń tóbi we can have as many evangelists as possible we can have as many teachers as teachers. tẹ̀ máa ń pọ̀ torí àwọn ministry ńláńlá oríṣiríṣi classes la máa ń ní fún eh, Sunday school Bible study teacher máa ń pọ̀ then we must have apostles prophets and then we have the preceding pastor ara àwọn assistant pastor gbogbo àwọn nǹkan yìí la nílò so let us go back and be united let us go and love ourselves ẹ jẹ́ kẹ́ni tó ní ìpè gba ìpè ní ìpè má gba ìpè bí ẹ jẹ́ kó ẹni tó ẹ kó ní ìpè kó gba ìpè ní ìpè ẹni tó ní ẹ̀bùn kó gba ẹ̀bùn ní ẹ̀bùn bóyá word of knowledge word of wisdom ló ní speak it out the way it comes and don't even be afraid or scared bẹ́ẹ̀ mi ọlọ́run bá ṣe ọgbọ́n àtọ̀run wá ni tó o bá sí ni kò ní wà ní àkọsílẹ̀ pé to some he give the word of knowledge to some he give the word of wisdom to some he give the gift of faith to some he give the working of miracles to some he give the gift of healing to some he gave them the gift of prophecy some he gave discerning of spirit some he gave speaking in tongues some some he gave interpretation of tongues it is very different from office so má pèrè sí ọ́fíìsì tá a pè é sí don't go and make a fool of yourself and of the concept of of, of gift and calling they are both different and salvation dá dúró bí mo ṣe So pé ìgbàlà òun ni nǹkan tẹ́ máa nílò láti dé ọ̀run ẹ̀rẹ̀ lómi tó lẹ́bùn tí ò ní gbàlà ó dẹ̀ máa máa rí vision ó dẹ̀ máa máa lálàá ó dẹ̀ máa máa sọ bẹ́ẹ̀ kò born again irú wọn lọ́wọ́ pé tó bá tí ẹ̀bùn yẹn bá deceive wọn lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ irú wọn máa ń tòsí ọmọ ìjọ irú wọn wọn níyì why because they are not saved they are not born again ìmí inú wọn tó dẹ̀ wà saved gan kò ní ẹ̀kọ́ kò ní discipline tá a bá wà discipline bóyá lábẹ́ ìpè àbí lábẹ́ ẹ̀bùn tá a ní gan èèyàn kan máa ṣe mistake ni because you are not disciplined ẹlòmíì tó wà saved gan tó ti gbàgbọ́ tó fayé ẹ̀ fún Jésù gan kò tí ì ní uh, self control ìkóra ẹni níjàánu all of these things some people don't have it that is the reason why tó fi look as if pé all these things are not real they are real because they are clearly stated in the scriptures so God will help us I I knew an apostle that I'm going to bring he has been on our page before he spoke on. Um, what was the topic the holy spirit number one no speak about the day i brought him i think it's about two three months now He's going to come and dissect this topic. He's going to dissect it in English. Shoyewa, and I believe that God will give him, he, he will have this, you know, the Spirit of God is one. I want to believe. I, I want to believe that when he comes, his teaching is going to be in he's going to be the same thought as, as much as the spirit of god will lead us so uh, god will help us don't let us forget all our access education uh, uh, you know uh, presentations and uh, we have always said that sex is for the married not for the singles the singles can learn uh, and uh, we cannot be ignorant you can read about it if your course of study is not in line with that you can read about it you can seek knowledge and um, don't let us forget all our advertisements or your model um, Lila Caps Nigeria Limited and YSR Company for printers and honey paint. And of course, any day that we are going to come to do live stream, I'm going to inform us. And um, the day that Apostle Harris will come to dissect this same topic of calling and gifts with the salvation i'm going to create awareness for it so that we will all be around so that we understand it ìwọ tó mọ̀ pé o kàn sojú kòkòrò àgbẹ̀ sí iṣẹ́ ìránṣẹ́ tètè padà síbi tá a fi Si A tree will grow where it is planted. If you take it to the river, it will not, it will not grow. Àwọn aquatic animals, we understand the fact pé àwọn aquatic plants wà tó yẹ pé inú omi náà ń dàgbà sí. But any tree that is made to grow on a land will not grow inside the river. If you take a fish out of the river and put it on the ground, the fish will die. So padà síbi tá a fẹ́ sí. Go back to where you, you, you are put. That's where you can function. I don't want this video to reach 20, 25 minutes. All right, guys. Thank you. Bye-bye. Love you.